عارف بعد جنه على جنه ولا نعم تتينا هو باني رمى بعض قوان عن نبوة محمد صلى الله عليه وسلم قد صوبة عاية 75 عن 76 رمى بعض ربوة منهم ومنهم من عاد الله لئن آتانا من فضله لنصدقن لنصدقن ولنكونن من الصالحين Ìgbọ̀lọ́ wa fún alówó tákí látẹ̀lẹ̀. Fọlámà átáhùn ní fọ́bùlì bá fílù bí. Wàtàwọ́lọ́wọ́hùn mọ́rí kú. Ilé ìgbà ní ẹlẹ́ẹ̀kejì, fitnatul jah. Fitnatul jah. Àwọn ayì. Ẹlòmíì, iyì ti Ibi yìí máa bẹ̀rẹ̀ náà ni pé mo fẹ́ jẹ lè mámù, mo fẹ́ di mùdírù madrasa, mo fẹ́ di wàkílù madrasa, mo fẹ́

عليه الصلاة والسلام واصبر نفسك مع الذين يدعون واصبر نفسك مع الذين يدعون ربهم بالغلاة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا يا ولد انقطع النبي بن صلى الله عليه وسلم بني هلاكة فتنة الزوجة فتنة الزوجة فتنة الزوجة أما كوبايو dákun sọ́ra ọmọ ìyá mi ibi tó ti fẹ́yàwó má bẹ̀wò ibi tó ti fẹ́yàwó má la fi mú ọkùnrin àwọn ará yìí gánbà kóbìnrin náà fi mú ọkùnrin àmọ́ bí ó ti ṣe o ìyàwó a máa kó báyàn a máa lé èèyàn kó lójú ọ̀nà ńgbà mí lọ́dọ̀ wọn pé àwọn ìyàwó yín ọ̀wá ọ̀nbẹ́nu wọn tó jọ́ta fún yín. رغم يا أيها الذين آمنوا إن من أزواجكم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم بلان تقول على نون هنا أوان كثيما ليا كو رجوعنا سلف ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tẹ̀fìlìlù ṣáàni dùhà. tẹ̀fìlìlù ṣáàni dùhà àwọn tọ́rkù. ṣé èèyàn mọ́sàdúrà dáadáa kọ́mọ́ máa bẹ lọ́hùn dáadáa kọ́ máa kọ́yìn àdúrà kiri kọ́ máa wòún ra nígbà kò sí wàhálà àdúrà owó nìkan lábàá tí wọ́n máa ń sẹ́ lọ́mọ bẹ́ẹ̀ lọ́mọ fi wọ́lọ́mọ fẹsẹ̀ mi nílẹ̀. àwọn arìnrìn èèyàn mélòó lọ́sàdúrà ní yín nìsín àárí gbogbo alásàdúrà látàárọ̀ àmọ́ yíyó lọ́sàdúrà fi ọlọ́run à báwa fẹsẹ̀ wa nílẹ̀ o má jẹ́ kí nǹkan mi ò wù mí ẹ̀sọ̀ sí nǹkan da tó fi hàn mí. ká ní sàdúrà rẹ̀ wà àfàdúrà táǹtẹ̀ lórí ìrìn ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ lùmọ̀sítàfí ẹlòmíì ò sì fọkàn síbẹ̀ náà gbọ́dọ̀ ti ń kà fún àti kàfáàtì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí léèyàn kúrò nínú ojú ọ̀nà sálà fún náà ni mọ̀kálà tọ́tòlù fásidì. léèyàn máa mí máwọn ẹni burú àwọn tí wọ́n ti bàjẹ́ nú ẹ̀sìn tí wọ́n ti sìnà rìn tí ẹ̀bá ti ń mí pẹ̀lú wọn kò sí ní tiẹ̀ náà ṣe kíni tiẹ̀ náà bàjẹ́ padà. ẹlẹ́ẹ̀kẹrin kọ́lábùlù jáde wọ́n ṣùhùrọ̀. léèyàn máa wá ipò ayé ẹlẹ́ẹ̀karùn-ún. àlìsímọ́ ìlà ọ̀làmọ́ ìṣù. léèyàn máa lítìn sáwọn ẹlẹ́ẹ̀kẹfà. qira'atu al هي ما mudilla ní ọmọ katira ti بين nínú. ẹlẹ́ẹ̀keje. al-munafasatu bayna al-aqran. Ah, àìsàn mẹ́mẹ́ náà o ká máa gbéra wa lẹ́sẹ̀ ìmọ̀ fẹ́ jù ẹ̀ níjù ọ́ èmi ò jù ọ́. yóò sì sọ di pé nǹkan jẹ́ òdodo torí pé ẹni tó fẹ́ pé mo fẹ́ jù lọ ló mú wa ló ti takò. àdéhùn eléhùn eléhùn ó ti ń ṣẹlẹ̀ láàrin àwọn àkọ́rọ́nù púpọ̀ tòyẹ́ kà máa rí ni ó máa yẹ lọ́nìí díẹ̀díẹ̀ gbogbo ní tí lágbájá bá mú wa kò ní wò pé sódodo ni àbí kìsùn sí lágbára sáà mọ́ wa mi ò gbà torí pé mo ń bá ti kàn gbà lọ́wọ́ àwọn eléyàn kálukú ara rẹ̀ pàápàá jùlọ àwa àfa àwa ni àìsàn yẹn ń bẹ lọ́dọ̀ wa jù kátọ́ra wa sí ẹlẹ́ẹ̀kẹjọ kálọ̀ jẹ́ yẹn ẹ má ti lọ ẹgbẹ́ o <laughs> lára pátápátá. ẹ kà máa rí pé báyìí gbẹ díẹ̀ díẹ̀ lọkọọkọ máa wí díẹ̀ ya ka gbẹ a yọkà burúkà àti ẹlẹrìn pé ni mọsálà fìlàfíà ni ẹ sí ni ẹ o ọgbẹni Ọlọ́run sànú wa o ìgbẹwò ká á zúbù yìí nínú nǹkan tí jọra fún dákun ọmọ yá mi má jẹ kan afa ati ọkọ dábà na ebi dáná ti wa pè mí níbi kan ní wọ́n lẹ́nìkan ń gbọ́ àfáwà lórí Facebook ẹni tí ń pàrọ̀ tá a kọ́kàn bàbá mi mo ń jẹ́ ohun tó gún wọn síná ó lè pè pé mo ti gbọ́ pé ó ń bọ̀ àfáwà pé èmi náà sọ pé ó yà ẹ bọ́ sọ ẹ̀yìn ẹ̀ bá bọ́ sórí Facebook ẹ máa kó fún wa débi náà ṣe fídíò kan tí wọ́n gbé bẹ̀ kán máa gbọ́ mo ní ẹgbẹ́ tí wọ́n fi gún wa wáyé àti ń tọ́fà nígbà wọn ti gbé wa mo rí pé àtẹ̀sí ń gún wa àti àti tí ń wí ẹ̀sìn gún wa kì í o ṣùgbọ́n tó náà ń wí náà

wọn kò ká máa tẹ́lẹ̀ ara Na bí ẹran náà nǹkan wínú ni náà èèyàn ká máa jọyìn nínú àwọn nǹkan tó wà máa ràn wá lọ́wọ́ òun náà láti parí lẹ́tọ̀ tèmi tí ó ràn wá lọ́wọ́ ńgbà a tó lè wa yìí kí ká máa tó ràn wá lọ́wọ́ òun náà pọ̀ díẹ̀ díẹ̀ mẹ́fà nínú àwọn nǹkan ràn wa kì í sáà fáànì kan lé kì í táìmọ̀ kan kí ló kọ rẹ. ìmọ̀ náà sí ọkàn gbọ́ sétí ni abọ́fẹ́lù tí wọ́n bá ti lè lò ó àwọn kí yọ̀ máa ràn á lọ́wọ́ ọlọ́run lè sàdéhùn rẹ̀ fún wa fún wọn wa rẹ̀ tábàtí bá nìyẹn fún máa lo mímọ́ wa náà ọlọ́run bá ń sọ́nà sọ́tún ní ọlọ́run bá gbogbo ẹ̀ pẹ̀lẹ́ rí ni aláwọn alùsùn náà àwọn àmàjọ ọmọ mẹ́rin ni wa àtomi wa آية ولو أنهم فعلوا ما يوعظون به ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وأشد تثبيتا وأشد تثبيتا يعني. وأشد تثبيتا Ọlọ́run tẹ́ ẹ bá lo mímọ̀ tẹ́ nǹkan ni tẹ́ lẹ́mìí pẹ́ lò ní àtẹ́gùn lè gbé yín lọ. Ìtí ń kó bá yín ni pé ẹ̀fẹ́ lò. Èlé kẹta ń kà fún wọn fẹ́ fi gbóyè lásán. Ẹ lọ bá wa. Tá a bá ti ń kà ká sì máa wò pé ṣé mo lò ó. Tá a bá wá lò ó, a jẹ́ sí pé ẹsẹ̀ wọn ò ní dúró. A máa yẹ ẹlẹ́ẹ̀kejì tó dé àsìkò. Ṣòro àtúntò Kùrán mo máa jẹ́ kẹsẹ̀ wá rìn

ọlọ́run bá sọ fún ànínábì alayhi salatu wa salam pé. qul nazzalahu ruhul qudusi min rabbika bil haqq liyuthabbita alladhina amanu wa hudan wa bushra lil muslimin. ẹlẹ́ẹ̀kẹta àdúrà àti fọlẹ́ ẹ̀ka láti bẹ̀rẹ̀ náà ká máa ṣàdúrà ní o. wàkàtúrọ̀ tí wọ́n ń bá ìsàlá. ká máa sí gbogbo ìgbà ká má dàkẹ́ mẹ́ẹ̀. نهى نهاية سورة البقرة كما يميري تزواج ربنا ربنا علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين bẹ́ẹ̀ ni Ali Amran one forty seven one forty seven àdúrà náà ni àwọn ẹni létí wà má kàánà kọ̀wé. wà má kàánà kọ̀wé lọ́hùn ilà àǹkọ́lù rọ̀bánà ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اجمل جماعة mẹ́ta mọ̀fẹ́ mọ̀ bẹ́yà wà pẹ̀lú mi ẹlẹ́ẹ̀kẹrin nọ́sùrù dín ìlà tí ẹ̀ bá ti dúró sí sí ọlọ́run gẹ́gẹ́ bí n kí gbogbo wa náà sí àwọn èèyàn tí wọ́n sì tó ń bí iṣẹ́ ni o iṣẹ́ tí mi máa ń ṣe ni mo sì mọ iye ẹni tí bá ń ṣe ká máa wọ́n bá ṣe ẹ̀ńláìtì àwọn ìbá ti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn mo ló já bíjì kátà kọ́ yàn káwọ́ báwọn yóò ṣe ṣe náà ti wà náà. iṣẹ́ tí wọ́n ń ṣe yìí wọ́n rán iṣẹ́ ọlọ́run ni wọ́n ní ẹ máa dáwó lẹ́ẹ̀kan mọ̀ ń gbọ́ lẹ́ẹ̀kan tí wọ́n náà fi tiẹ̀ náà lẹ́ ààrẹ náà inú tí ó jẹ́ sẹ́yìn dúró o wọ́n máa wòye sí èmi kíni à owó àpò mi yìí ẹnìkan ò lè kódà kí ẹ bá tọwọ́ bọ̀ kò ní mú kò lè ní kankan mú síbẹ̀ ìwọ náà síbẹ̀ ránṣẹ́ ọlọ́run ọlọ́run ọba jẹ́rìí sínú àrùn Quran suratu Muhammad aya keje ọlọ́run ọba sọ pé yá ayọ́ alladhina amanu. yá ayọ́ alladhina amanu in tansurullaha yansurkum. orí nǹkan. ويثبت أقدامكم ثبت ثبت نسي ọlọ́run lọ́wọ́ ọlọ́run ọba ó fẹsẹ̀ rìn yẹn lẹ̀ yóò fi ẹsẹ̀ yín yóò fi rìn lẹ̀ ẹ̀yìn kù bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀karùn-ún àbí kẹsìlátù díkìrìlá kẹsìlátù díkìrìlá kéèyàn máa ṣe díkìrì dáadáa nínú díkìrì bídíà o díkìrì ìṣẹ̀rí àyàn kama ṣe díkìrì dáadáa ìṣẹ̀wọ́ ilẹ̀ kílẹ̀ rí ẹ̀ sọ́tìlá nfàl àyà forty five ọlọ́run bá sọ pé. yá ayú alábìnà àmàlù ìdá láti ìtùm fi àtà fásitì. àwọn ẹni tẹ bá fẹ́ tẹ bá pàdé àwọn kan dúró dáadáa ẹdúró dáadáa kí ni ọmọ ẹ̀tẹ̀ yín dúró. wọ́n kúrú lọ àkàtì ọ̀la alákòóntú sílẹ̀. báwọn àbá àti máa ṣe tìǹbà fún dẹ̀lí ìlú yẹn ọlọ́run ní ẹdú ǹjẹ́ wàá máa ń dún náà ni pé wadhkurullaha kathiran la'allakum tuflihun. wadhkurullaha kathiran la'allakum tuflihun. àyà tó wà ní sọ́tọ̀ ráàd àyà twenty eight òun náà tó jẹ́rìí sí náà ṣùgbọ́n ibi tó ti mú wá màá yára júwe ẹ̀ fún wa ọlọ́run bá sọ pé تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ní àti mẹ́rin wá mẹ́rin kùlúùbù ọkàn ọkàn náà làdánwò wà tọ́kàn bá ti balẹ̀ kò ní kò lórí dáadáa ìyẹn tó máa ti díkìrì dáadáa mẹ́rin afáwa ìmáàmù Bukhari rahmatullahi alayhi ana máa Abdullahi bin Abbas radiyallahu anhuma nínú àwọn kan tí wọ́n mẹ́fẹ́ wa dúró náà ni ẹlẹ́ẹ̀kẹfà yìí tasihihul iman. tasihihul iman dáìmá. a máa rí pé máa ní wọ́n tàn dàgbà ní gbogbogbà. ẹlẹ́ẹ̀keje ti máa fò lọ́ba náà ẹlẹ́ẹ̀keje náà ni musahabatu salihin. musahabatu salihin. ká máa báwọn <laughs> tó jẹ́ síbi ẹ̀ máa yẹ e ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ máa yẹ níjọ́ ni wọ́n ti rí mi káyìn ẹlòmíì ò rí mi jókòó báyìí àwọn tó ti o ó jẹ́ ká mọ yìí ká súnmọ́ àwọn ẹni eré yìí ká máa wà gbogbo ògbà ká máa tíra láti máa lọ gbọ́ wọn ká sì ma rírì nǹkan ká sì máa lò ọlọ́run bá yọ̀ọ́ jẹ́ ká lè lò ká máa bẹ́ni ṣùgbọ́n fẹ́ kan ọ̀rọ̀ sí Abdulaziz bin Baz rahimahullah ọ̀rọ̀ bàbá a máa jáde nínú ọkàn yìí sì máa wọlé sínú ọkàn rahmatullahi alayhi ó ní àmà Amma man akthara min dhikrillah. Ọ̀ wà lẹ́yìn tó bá ṣe ìrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Lazama al-haqq. Tó sì dùn tó dodo. Wa sahiba al-akhyar. Tó wá mú àwọn ẹni rí lálábàárín tí ọ̀mọ ẹni burú lálábàárín. Wa sunnatullahi fi mithli hadha. Àwọn ẹni tẹ́ lọ mọ̀ pé àṣà Ọlọ́run lórí irú àwọn abẹ́ kíni kan náà. Àṣà òfin. Wọ́n àwọn yẹn ọlọ́run kò sí wá lẹ́nu bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ àtàmúlò bí wọ́n ní nínú nǹkan tí wọ́n máa wọn dúró náà ni ká máa ronú àròjinlẹ̀ sí àwọn ànájọ náà tó síwájú ìyẹn bá nù. ẹlẹ́ẹ̀kẹsàn-án. الاستعاذ عن الاجتهادات والروابط حسب الاستطاعة. wọ́n ní ká máa sá ìtìhad àmọ́sápẹ̀ ní ìtìhad union abi ìkọ̀kan eh, abi ìkọ̀kan ìkọ̀kan mùsùlùmí báyìí wọ́n wà kó àgbàrin àti ejò àtọ́ká àti gbá wọ́n wà pàdé wa máa kọ́fọ́ bí ma máa kọ́fọ́ ọjọ́ rẹ̀ wá ó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé ẹ ti sọ lóko pàdé. àìsàn bàbá àfikún tó pàdé nígbà fi pàdé lákòókò gbé kalẹ̀ náà pé ká ló ṣe ti hálù pẹ̀lú àkíyídà yóò kọ́ máa bọ̀. àti kọ́kọ́ pàdé náà ọlọ́jú pé gbogbo nǹkan tó ọmọ tó sọ kalẹ̀ òní gbà òní òní òní lò ó sọ bá o kì í jẹ́ kẹ́sẹ́ yẹn dúró o àti láwọn tó wọ ni èyí tó ná o àwọn tí wọ́n jọ ń jókòó papọ̀ àwọn iná ti kí ni àwọn iná àìsàn o ewu wà mbẹ ní ọ̀sọ́ pé gbogbo ọ̀dà ìwọ̀n kan ni yọ kọ̀kọ́ bẹ̀rẹ̀ kí lọ́kọ́kọ́ pa wá pọ̀ náà ni nọ́mbà wán tá a bá ti mọ̀ pé nǹkan kan náà pa wá pọ̀ tán lè wá wa jọ pé àwọn kan náà wà ìsìn àwọn kan náà wà lọ́dọ̀ tí ìtìhádì làwọn ẹ̀yin bẹ́ẹ̀ wà ní náà fẹ́ẹ̀ ṣe ìtìhádì ni ìtìhádì làwọn náà ṣùgbọ́n a mọ̀ pé kankan ti kọ́kọ́ pa wá pọ̀ ní ká tó ṣe ìtìhádì wa bẹ́ẹ̀ ni ìtìhádì àti kíni. wọ̀rọ̀wádìí àtàwọn rọ́bítọ̀ rọ́bítọ̀ rọ́bítọ̀ rọ́bítọ̀ alẹ́nugbe rábítà rábítà gbogbo rábítọ̀ rọ́bítọ̀ rọ́bítọ̀ nǹkan mẹ́mẹ́ torí pé fàyínà ògbàgbà tó ti ló fàyè bí ẹ̀nà tó lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ìṣèhádà àwọn arọ́bìtọ̀ àwọn kankan yẹn ní máa ba nǹkan dáa jẹ́ ni ó dà lórí lórí lórí uh, WhatsApp group ọ̀rọ̀ ọmọ yìí tẹ́lẹ̀ ti jáde fún mi èmi ìdágbére excuse excuse kí ni ẹ̀yìn ìmọ̀ fẹ́ ìhà burúkú ní nìkan tó wà ní ọ̀rọ̀ rẹ̀ eléhùn tèmi àwọn tó jáde ní sàwùjí ní akójọ síbẹ̀ wọ́n tún ń jà láàrin ara wọn kí tó kójọ náà wọ́n tá kójọ wọ́n tá ha ìgbìmọ̀ nígbà àmọ́ tó àmà wò ó ṣé sàwùjí ti jáde aburú wọn mọ̀ níwọ̀n àwòrán oṣù alákọ̀ọ́kọ́ ń gbọdọ̀ ṣẹlẹ̀ kejì ọkùnrin kan nu wọn kàn gbé ọ̀rọ̀ tó jẹ́ sí pé subhanallah mo wá ní ìjà kọ́kọ́ mo ní òkè yẹ àkókò tó tẹ̀mí ọjà dì láàrin ṣùgbọ́n ìní lọ lásán màá kọ́kọ́ sọ ohun tó fi dé ọ̀dà náà mo wá bẹ̀rẹ̀ sí kọ́ kíní lójú ẹ̀jẹ̀ lọ́tọ́ rẹ tíùs mo gbọ́ ẹ tíùs ẹ̀sùn mọ́tò ti bẹ́ẹ̀ náà hmm. mo kún bẹ́ẹ̀ ilé ìkéwù kankan àti àti kéwù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà táwọn kéékèèké ọlọ́run ìlànà ti ní nọ́mbà mi àwọn náà dá àwọn tó jáde kílẹ̀ pè wọn náà àlùmí ní àbíkílẹ̀ <laughs> ẹ bá dá mo sábàárà mi ń bẹ tó kò sí wàhálà àwọn abidá ti kéwù wọn ń ṣàfihàn ara wọn sí àwọn ilé ẹ̀kọ́ ńláńlá kan tó jẹ́ sí pé gbogbo ayé ti máa pé ó ń bídí àárín wọn ní a bá gbé kútúbà kànàngórí kan tó jẹ́ sí pé ọ̀tá ọ̀tá ọ̀tá àwọn tàbí ní kò ń bí báyìí ní a bá gbé kútúbà ìwà bẹ́ẹ̀. ká máa ń praise yẹ wọ́n bá ń ròyìn yẹ wọ́n ya ń ròyìn yẹ nígbà ọ̀yá rẹ̀ kábàjẹ́ bẹ̀ wọ́n láwọn ń sunna ọba bẹ̀rẹ̀ sí bó ń sunna mọ́ ní yóò ni lónìí fara fara fara bú ni ẹ́ àìtọ́ rẹ̀ o tó bá ti ma, bọ́ wọ́n bàtẹ́ jẹ́ nú ẹ̀sìn rẹ̀ ìwà àti wà ń di ṣùgbọ́n mọ̀ ń bẹ bọ́lọ́ <laughs> kí àwọn gbogbo àwọn kíní yìí ó léwu àbọ̀lọ̀ sọ̀ra nínú nǹkan tó bá tẹ̀ àjẹ́ wa nínú gúrùpù kan mo rò pé àfa wa kú tóbi náà wà bá ń sọ̀rọ̀ dára ó ti tóbi ọdún mẹ́rin nìsí èèyàn kan tó jẹ́ náà àwọn bọ́dà wa tó sọ pé òun fẹ́ràn dáadáa ló ló ń ọ́sà háàdì ọba pé mi kí n o mi ò wá àwọn àgbààrín pọ̀ ṣùgbọ́n mi ò mọ nọ́mbà wọn ní tó bá sáńsọ wọn bá ṣàlàyé fún un bí báyìí báyìí báyìí kò gbàgbọ́ so ọ̀sá dìínú jáde oníjọ́ náà mo rò pé àbá wa kótó bí ọmọ ti rẹ̀ wọ́n wà ní gúrùpù bóyá fún ahmed jìnnà <laughs> ẹ ti jáde kó mẹ ẹ wà mẹ tí wọn sọ sọkún sọ mẹ mọ wọn ti yí padà alhamdulillah wọn bá kú mẹ ṣòwò náà sá kú mẹ ṣùgbọ́n mi sọ tèmi mo ní àhà tíra ẹbọ ló ń pírèsì àwọn tíra tíra tó jẹ́ títí àfa àkàkọ́ tó lè fún tẹ̀jẹ́ àfa rẹ̀ wọ́n bá ń sọ pé bàbá yìí ọkọ̀ tíra tó two hundred ó tó one fifty kùtùbù ha ọmọ one one fifty kìtàb àbí kìtàbù lágbè one fifty kìtàbù àná ajá máa lo náà wọnú Yorùbá náà. ìyá kúmọ lọ. ọba lo ọba dákọ̀ tíra ń lọ mo lọ ká ẹgbàá ṣùgbọ́n àwọn tíra tí gbogbo ayé ti gbàgbé ẹ tún ṣe ìyáwó ṣíríkì nìyẹn. kò yẹ kẹ mẹ́ta rẹ̀ tẹ́ bá ti sọ pé ọkọ̀ tíra yé báyìí ẹ wá wà mí ní ha ìtọ́jà ń bẹ̀ nìkan kẹ wá ra mẹ́ta rẹ̀ ẹ lọ hikima nìyẹn sẹ́yìn ọmọ kò tíra ilé yàgbọ́ mẹ́mẹ́ oúnjẹ ọ̀pọ̀ màpẹ́ bọ́ ń tiẹ̀ ní òun kàkọ́ ni tí ẹ̀ tó ń lọ́ba bínú kú ọ̀sá bínú tó ń ti bẹ́ẹ̀ náà tó ń sọ̀rọ̀ ìtìhádà àdìkìní nọ́mbà náírà bí náà ní káńtà fún gbogbo àwọn ìtìhádà àti ẹlẹ́ẹ̀kẹsàn-án tí a fi kú ń bẹ̀. nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kẹ́sẹ̀ èèyàn dó lórí manhaj ni pé ká bọ́ra bọ́pá ká bọ́pá bọ́sẹ̀ kú níbi hasad kéta kéta náà ń dá wa láàmú ẹlòmíì kéta ní ṣe nílùú kan ní ìsìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa ṣe rọ́dù fún kí wọ́n máa sọ pé ó ń bíjà ومجاهدة النفس ومجاهدة النفس في ذلك نعم ولا سيما إذا كان قرينك متفوقا عليك في شيء من أمور نعم. الدعوة إلى الله نعم فجاهد نفسك ألا تحسده نعم. فإلا ربما تركته وما معه من الحق نعم. وسارعت إلى من عرف بالمنهج الدبدي نعم والله إن هذا يا عباد الله لا وأنتم يا عباد الله أني أنتم بقوة يا ما في تقوى في káwọn nù nǹkan tí yẹn gbọ́dọ̀ múra kó bọkú nbẹ kó wọn láti sálàbù wọn sì si kee ka àwọn ọmọ ìyá rẹ ọlọ́run fún àjọ àwa lọ abáni a máa sọ fún talọ́mọ nǹkan hájú ní ìsìn àjọ àwa lọ talọ́ gbàgbọ́ yíjú láàrin wa àjọ àwa lọ ẹni tọ́mọ nǹkan hájú lọpọlọpọ ọ̀gbàdùn kò ní í jẹ́ bóun sọ ju lọ ó lè pé ara hun sí lòun kì í ṣe kì í ṣe yóò náà a ṣe wà káwura wa pé a máa dúpẹ́ wọ́n ní gbogbo kálukú lọ́lọ́run fún lọ́lá tiẹ̀ lọ́lọ́run sì fún kálukú nínú àṣọ ìbò tiẹ̀ wọ́n láwọn dúpẹ́ fọlọ́run pé ibi tó ìjẹ̀sùn tọ́lọ́run sí fún àwọn yìí wọ́n ní gbogbo ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́n máa ṣe pátíkó báàbù fún wọ́n láwọn wọ́n láwọn dúpẹ́ fún ilẹ̀kùn tọ́lọ́run sí fún àwọn yìí kí ni ilẹ̀kùn náà kakọ́ máa ń kéwú ká sì máa kọ tíra wọ́n yìí tó ń tíra àwọn tí wà yòókù bí wọ́n kọ́ wọn gbà wá rìwáyà rìwáyà rìwáyà àwọn ọmọ kíw lẹ́wọ̀n ìgbà lẹ́nu wọ́n ní kakọ́ máa ń kíw fáwọn àwọn tí mójútó wọ́n náà ọba kí ni wọ́n ti ká náà wúra bẹnu wa kọjá báyìí màtà ma one percent àfáà tó òun ìwọ náà máa dúpẹ́ tó máa pẹ̀ bí a ah, òun náà nìkan máa sọ̀rọ̀ lásán tó bá sọ̀rọ̀ gbogbo ayé máa gbọ́ ẹ̀yìn ìwọ náà ti bò pé ìmọ̀ ń sékìní ìmọ̀ ń náà ni a ti firi ní àbí tábàǹsìkì dára wa ẹsẹ̀ wọ́n yọ ntí èdè bídíà àgbẹ̀dẹ́gẹ́ àgbẹ̀bídíà o gbogbo táwọn èèyàn ń pè bídíà ní tọ́pọ̀lọpọ̀ o ta náà ní bẹ lọ́kàn ẹni tí ń pè ní ẹni bíbí àtọ́fẹ́ ń pè ní بدع ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته

ẹ̀wọ́n bá gùn tó bá ti gbọ̀n ìjòkó padà náà àwọn wáyẹ́lẹ́sì yẹn dàná ẹ bá náwó wáyẹ́lẹ́sì ẹ̀yà ẹ̀fún kẹ́lẹ́ rẹ̀. Sáwọn àlékún àrùntúlá, ẹ fi hàn ṣe. Nínú lẹ́jọ́ kan ṣe sọ fún wa, lọ́wọ́ ṣe fún wa, ó sọ fún wa pé um, pín àfáà sí méjì pé àfáà tí ó lọ́lá àti tí ó lọ́lá pípẹ́ èyí tí ó lọ́lá ó dájú olóore ju èyí tí ó lọ́lá lọ. wọ́n fẹ́ bẹ́yìn pé bàbá rí àfọ àdójó ní mímọ̀ tó wà ń bí ọlọ́run fún arítìkì ọlá pé ṣé nǹkan tó dà ní àbí àbí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sọ pé àwọn tó máa ń tọrọ pé ọlọ́run ṣàkọ máa fún wa ní kọta máa máa jẹ àbí ṣé ẹni tó jà fún àná ó lè máa tọrọ arítìkì púpọ̀ náà jẹ́ kàkẹ́ náà kún ní ibi yìí ó fi yá bèrè jẹ nọ́mbà two bèrè jẹ nọ́mbà two tó bá ti sùn á gbé fẹ́ lómi òkú sáyé sí ọ̀rọ̀ onísúnlọ́ ti sọ pé kàmá bá àwọn ọdún tó wọn kálẹ̀ gbọ́ yàrá. báwo ni a ti gbọ́dọ̀ máa bá àwọn afá orí dídí àbáwò láti máa bá wọn lò àti máa bá wọn rí dé ní àwùjọ àwọn mùsùlùmí. ìbéèrè ẹ̀ ò kílẹ̀ dáadáa dákò. ọwọ́ kọ́ ni dídí à. báwo láti máa bá wọn rí dé ní àwùjọ wa. láwùjọ wa ṣùgbọ́n láti fẹ́ báwọn dídí àwọn àfọ́ dídí àṣẹ láwùjọ wa. ìbáṣe papọ̀ ìgbé àlà ìbáṣe wo ló lè kọ́ wá pọ̀ pẹ̀lú wọn àbí ṣé àbí so nọ́mbà tìrì yá béèrè jẹ náà. nọ́mbà ìzọ́kùn lọ fẹ́ yà ní ṣùgbọ́n náà yìí ìbéèrè tèmi ni pé náà yàgbé àti wà níbẹ̀ fún ọjọ́ méjì àti fún ọ̀hún ẹ̀kọ́ gan náà a um, máa wà nínú àwọn àṣàbà fẹ́ pé kí ni wọ́n máa dúró lára wa àwọn kékeré fún alága ẹ̀sìn tó bá di ọ̀dọ̀ wa padà bọ́ọ̀lù àti máa dún òfin ilẹ̀ pẹ̀lú wọn nípa ìtúrí òun bàbá tàbí ibi tàbí kí n sometimes Um, ikmo wo la ma ma dile fún díẹ̀ díẹ̀ kuma ló jẹ ká fún ma padà di la ma lọ gba gbogbo ẹ̀jẹ̀ ní just like an advice for you. na na so kí n fi ìbéèrè lè kàn sí ẹ̀yà rí ẹ̀yà tún tún sọ kí n gbọ́ kí ní ẹ̀dá dá ẹ̀yà tún sọ tuntun láti. mo ní pé a tún wà ní bíbá yìí ọjọ́ méjì a jẹ fún ẹ̀kọ́ kan mọ gbogbo wa ń sì ṣàbọ̀bù náà wọ́n máa padà lórí ìyìn wa kí yẹn gbóná lára wa tó ṣe pé a máa fẹ́ a lè máa lọ gbélé ilé anyhow so èyí kí wọ́n àbí advice mi lè fún wa pé a máa fi. lọ́dà um, ìfọ̀ àwọn ṣe kìlì gbọ́ báyìí ó ní àwọn tí wàá ń bí látàná àwọn sì ti kọ́ àwọn ẹ̀kọ́ kan pípò làwọn ò ṣe ní máa fi wàríwàrí gbélé ilé ìmọ̀ràn olè lè fáwọn níbẹ̀ ìbéèrè kanáà wà bí látọ̀dọ̀ obìnrin ni méjì ló kọ ànáyọ̀kẹ́ làákàmbẹ̀ torí àsìkò òyí a pàtàkì dáadáa òun náà ni bí wọ́n ní ẹjọ́ àwọn àfáà kan máa ń tẹ̀lé àwọn jama tẹ̀blígì lọ sí ìjáde wọ́n sì máa ń sọ wípé àwọn dá pé wọ́n ti ń sọ yẹn náà àwọn dá sáà lè gbà á bẹ̀ wọn dá ní òótọ́ àbí àkíyèsí ń bẹ nínú káṣàbẹ̀jì ẹ̀tọ́. bákan náà ó ní jíra kàlẹ́ndà pé ṣé ọ̀rọ̀ ayé lásán ni àbí ọ̀rọ̀ ẹ̀sìn ni jíra lílodé ti jíra tó bá jọ́rọ̀ ẹ̀sìn ni pé ẹ̀rí wo ni ó gbé lẹ́sẹ̀ náà. نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mẹ́nìhàjì tí máa lò láti fi dáhùn àwọn question yìí ní àní sókí torí àkókò tò sí abáwà láàyè tó ẹ̀ka ti fẹ̀ lójú èèyàn máa fẹ̀ ní ojú. ìbéèrè àkọ́kọ́ wọ́n ní pé ṣé ó dára kí àlùfáà àkọ́kọ́ náà bí oníbèrè ṣe gbé ìbéèrè kalẹ̀ kì í ṣe bí mi ti sọ nìyẹn wọ́n ní pé mo sọ wípé àlùfáà tí ọlọ́lá kọ̀dá tó àlùfáà tí ò ní ọlá kìí ti bá a sọ nìyẹn gbogbo àfáà ló ní ọlá torí pé ìmọ̀ gangan fúnra ara rẹ̀ kí ló bọ̀ ẹ̀ ọlá ọlọ́run èyí tá à ń sọ ni wípé àfáà tí kọjọba àti àlùfáà tí ò sí kíni tí ò jọba ẹja tó bí sí modern system tán lò àfáà tó jẹ́ commissioner àbí abi àbí governor àbí gbáwo àtàfáà tí ò jẹ́ nǹkan kan èyí tí ò jẹ́ nǹkan kan yẹn ó ní ọlá tó jẹ nǹkan lọ torí pé inú ayé lọ́wà èyí tá sọ tó bá lẹ́kọ́ bá ma iyì mímọ̀ fún ara rẹ̀ kọ̀dá kí àfáà kan máa béèrè irú nǹkan báyìí ṣùgbọ́n àwọn àdúrà táwọn máa ń fi táwọn àfáà máa ń béèrè òun náà ni orí ìta nàbì béèrè sallallahu alaihi wasallam li hasana rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar yíyọ̀ máa tọrọ dáadáa lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kọ́ máa sọ yí pé orí nǹkan kan tó tóbi ní kọ́ máa gbá irú nǹkan báyìí náà fẹ́ irú àfin alákẹ́ ọ̀fẹ́ ìgbà òun náà fẹ́ kọ́rú ẹ̀ kò fìtì àfa àtọ́bájọ́rọ̀ bá ní ayé máa ń wá àfa tó àfa àtẹni ọlọ́run dáadáa sùmọ̀ yóò máa sá fún kẹ́ni ayé kì í ṣe gbogbo alayọ̀ wa o àwọn kan nù wa táyé bá wá wọn. ẹ̀ẹ́rì wọn tó bá jẹ́ báyìí gidi ni yóò máa sá fún ayé yẹn. èmi tí mo bá ara yín sọ̀rọ̀ yìí ọlọ́lọ́mọ nǹkan tí yàn sá fún bá ti kó bá wa. ayé a máa wá tí yàn bá wá jẹun tó fẹ́ bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ tó kọ́ ọwọ́ a máa sá fún ó máa ti kí ni ọwọ́ máa sá fún. bàbá fẹ́ ra nǹkan nígbà míì màá máa fẹ́ ra nǹkan gbà mí màá tún padà sẹ́yìn fún mi torí àfẹ́ hàn ní olówó ta kàǹgbà ayé ìgbà mi àwa wà àwọn ààrẹ ìta abára náà ìgbé àfẹ́ kí wọ́n máa bẹnu àtẹ́ lu ẹ̀sìn ọlọ́run báyìí ló yẹ kó rí ẹlòmíín gun ọkọ̀ two million naira ó lè lágbára kọ́ twenty million naira. mọ̀ yóò fi kí á ní kí ni ebi ká ká débi tí à ń lọ náà kí absorber rẹ̀ ò sì fi dà láti débi tá à ń lọ ká wálé náà ní la fẹ́ máa lọ fọwọ́ àwọn aláìní kọ́ ńlẹ̀ táyé bá yá bá àfà orí àfà rọ̀gbá ni yọ tayé ń lórí bá fẹ́sìn tí wàá máa fi rọ́ọ̀nù ẹ̀sìn lọ ìyẹn lọ́fẹ̀ẹ́ lẹ́fọ́ àwọn tó ṣíwájú wa Abubakar Siddiq kọ́rọ́ bí ọba àmì ká làáfà níwájú Abubakar káfá kan bẹ́ẹ̀ nìjọ́ sọ́kùn nínú ìjọ Abubakar lọ́nà wa kò ṣeé olówó ni wọ́n kan tó pàdé ànábì sallallahu alaihi wasallam nígbà tí pàdé ànábì tán kí gbogbo owó ń pátápátá wọ́n tẹ̀ lórí ba fún kínní ọlọ́mù ẹni dàbí ẹni tí ẹ̀sìn kò tí mójútó ọ̀rọ̀ bísínẹ̀sì ayé ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn Usman bẹ́ẹ̀ ni àwọn Abdulrahman bin Auf àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tí wọ́n ní arísìkì nínú wọn tí ẹ bá ti wá tẹrí ẹ̀ nì ẹ rí i pé kò ní di àbá àti ń ṣe bí ọba kò sínú ìlànà àwọn sálà káfẹ́ lọ káwọn sọ ẹ wà wọ ojú agbo ni àwọn nìsín ìdí mi wọn á máa sọ pé ẹ mọ́tò wọ mọ́nìkì àtàá máa ṣe bí àwọn ará ayé bí wo dákọ̀ páàkì tẹ́gbẹ́ kan bẹ̀rún jẹ́ ń fẹ́ kẹrin jẹ́jẹ́ lọ síbi tí tí mò ń lọ. kí a máa lo òde kókó bíi mọ́tò mẹ́sàn-án lẹ́yìn kí ló dé kí lọ fẹ́ gbà ń bẹ̀rún mọ́tò mẹ́sàn-án ó ti kú nílànà àfáà tọ́bajẹ́ rọ̀ gbani ìtàn kí fún wa ń bẹ̀yẹn ni pé bí màbá ti wọ̀ ọ̀yàn lára tó mímọ̀ òdodo bẹ́ẹ̀ ni bẹ̀rù ọlọ́run ọba náà ti wọ̀ lára tó innama yakhsha Allaha min ibadihi al-ulama bí bẹ̀rù ọlọ́run bá ti wá wọ́ yàn lára tó bẹ́ẹ̀ náà ni yóò ti máa bí ó ṣe lu ayé wẹ́ẹ̀tì ayé ìgbádùn ayé ìjọba bí ó ṣe lò ọkàn máa tẹ̀lé ẹ̀bá fẹ́sìn ọlọ́run ọba so a pè kí àáfà ọmọ lọ́láwọ̀ àáfà lọ́láwọ̀ so máa gbọ́dọ̀ máa wá ayé ni wala al

ẹ̀rí àwọn àfa àwàdán wà ní ibà torí bídíà yàtọ̀ sí bídíà tí bàbá rẹ bá jó ń bídíà ọ̀tọ̀ ni bó ṣe bá gbé tíyà rẹ bá jó ń bídíà ọ̀tọ̀ ni bó ṣe bá gbé sẹ́ni tó jẹ́ sí pé kò sí bó ṣe fẹ́ táyé àfikẹ́ ìjọ máa gbé tó bá jó ń bídíà ó ní bó ṣe bá gbé ṣùgbọ́n tó bá jẹ́ sí pé kì í sẹ́ni tẹ́ ìjọ máa táyé papọ̀ ni kò sí nǹkan kan tó dà yín pọ̀ ó ní bó ṣe bá lè náà lẹ́yìn wá gbà náà tọ́lá pé bídíà àtẹ̀jẹ́ tí pé àwọn kànàngórí bídíà ni ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún un parí tó yẹ kí àwọn bídíà àtẹ̀jẹ́ sí pé bídíà náà ló kọ́ rẹ̀ pọ̀ kúlù bídíà àti ìdọ̀lá àlá ṣùgbọ́n kò tó àwọn atẹ́hùn wọ́n sọ fún ọgbó òṣèlú tí ń gbé àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ sí ojú ni bídíà yẹn tóbi púpọ̀ náà àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàlàyé ẹ̀ kò lágbára tó káwá ti dalẹ̀ rú a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàlàyé ẹ̀ bákan náà ó tún ní kájá pé bídíà tó ń wí ní bóyá bídíà táwọn èèyàn fẹ́nu kò lórí ẹ̀ bóyá àwọn kan wò pé bídíà ni àwọn kan wò pé ṣe bídíà tó bá jẹ́ wa sọ fún pé bídíà ni tí kìíní dẹ̀ ní táwọn kan sọ pé ṣe bídíà tí wò ó sì mà àwọn kàá ní ìdí kárí àwọn àfa ẹni tí mo sọ fún alẹ́ náà ni pé gbogbo wa ká má jìnnà sáwọn àfa gbogbo wa la ní family doctor family kìíní kálukú ní ẹ̀yin ti tẹ́ẹ̀ máa gbéra yín àfa àfa àfa ẹ yẹ kí ẹ dá àfa náà jẹ́ máa ìgbé àfa ọ̀ ẹ dákun tí mo fẹ́ ṣe tọ́ba sẹ̀rí àmọ́ àbí ọba sẹ̀rí àmọ́ ó lè gá ìdí wa ọlọ́nkọ́ gá wa wọ́n ní àwọn ti gba ẹ̀kọ́ nígbà tá a fáàyè wa àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa lánàá láàárọ̀ àná ó ní bá a ṣe mọ̀ nírọ̀lẹ́ òní kálukú náà máa bóun ti wà eléyìí jẹ́ wa láti máa dúpẹ́ fọlọ́ ọganaịti tá a program àti gbogbo àwọn tá a participate ìgbóhùn tá a ibi sọ̀rọ̀ yìí ó fi yé pé ó rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ sí kóun sí kọ́kọ́ ń ó yẹ wípé kí ní yóò ikú ya o wọ́n wò pé a bá wá délé báwo láti wá sí sádàrú àbá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá jẹ́ pípẹ́ yín lẹ́fẹ́ practice ẹ̀ bẹ́ẹ̀ tí fẹ́ dàrú ẹ̀ ní bọ́ọ̀dì lára àbí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì sábà fẹ́ dàrú ẹ̀yìn èjì dídàrú ọmọ kékeré ni ẹlẹ́ẹ̀kẹta pé ìmọ̀ kan ò kẹ́ẹ̀dẹ̀ fẹ́ dàrú ẹ̀kọ́ ọmọ kékeré náà nítorí mo tẹ́lẹ̀ tó máa gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ti gbọ́ yẹn ọjọ́ sí pé ọ̀nà yín ni advice tá a fún yín òun náà rẹ̀ pé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú lean ẹ gbọ́dọ̀ gbé mi gbogbo tẹ́ kọ́ yìí ẹ ṣe àlàyé tó bá ti pẹ́ bàbá ẹ lọ fíìsì ti bàbá yín tẹ bá ń lọlé ẹ ra nǹkan kan lọ́wọ́ fún kódà yàwó yàwó rà bí gift kó níbi tá a lọ gáàdì ìtì mò ń bọ̀ fún mi. wọn ló lè ti tọ́jú wọn sínú wọn fẹ́ràn tọ́jú pé bàbá fẹ́ràn oúnjẹ dáadáa irú oúnjẹ tó fẹ́ràn ni ọba ara páàkì ẹ̀kọ́ bá gbogbo lọ́wọ́. ìwọ́n yá sí pé bí bàtà ni wọ́n láì ṣe àwọn bàtà bá ara lọ́wọ́. ìwọ́n ti dọ́dọ̀ wọn kò fún wọn bọ́lá ìpè mọ́mì náà ni ẹ̀ fún wọn kẹ́mọ́ wá gbà kí wọ́n tẹ́ ní à ah, ó lọ àlùbáríkà à ah, ah, síbẹ̀ dá à dáàdì táìmù lẹ́fun ni kí wọ́n fún yín lábọ̀ gbogbo tí mo lọ kọ́ náà ìwọ ò ní yọ sí wọn níbi ẹ̀tọ́ fẹ́ tún wọn sí ọwọ́ pé mo fẹ́ fún yín ní kíni àbọ̀ <laughs> àbí ọ̀sán àwọn tẹ́ náà ni ọwọ́ àmọ́ sọ ọwọ́ àfara ọwọ́ àmọ́ àkókò tó dáa tí ó gba bí wákàtí méjì àti mẹ́ta ọ̀ọ́dẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá notice lára rẹ wípé bụ ẹ̀mẹ́ ní kọ́mọ ẹbí padà nígbà kan tí mo bá ń sọ̀rọ̀ iná sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi nísìn tó má ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí yọ̀ọ́ o padà máa wá pé ẹ dákun tó bá ti o owó àwọn àbúrò rẹ o wá kí ni wá kún ọ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń gbà wọ́n ti gba orí ẹ̀ wọ́n ti gbádọ̀ wọ́n ti gbádọ̀ sí orí ẹ̀ ìjọba máa wọ́n àwọn ìkọ́ ọ̀yàn láti takò bàbá àti ààrẹ ṣùgbọ́n kọ pé òdodo nìyí ààrẹ kọ bí ó ṣe pèsèǹtì ẹ̀fọn tó bá jẹ́ padà gift ti pàtàkì púpọ̀ hadith hadith ta hab hadith tó ayé ṣùgbọ́n tó mọ ẹ̀dá máa nà ẹ̀dá ààrẹ pé hadith ìbí ẹ̀ máa fún ayé ní gift ẹ̀rọ gift gbogbo gbọ́rọ̀ ẹni ní kakó ni yìí gbogbo ìyàwó wa lọ́wọ́ àlẹ́ àtọmọ wa ìwọ ò ní pírọ́blẹ̀mù ń tiẹ̀ ọkàn àrẹ́ǹdì kíláàsì fún ẹni pé gbogbo nta akọ́njọ alákọ̀ọ́kọ́ méjì lakọ́ lónìí náà méjì ni ọjọ́ mẹ́rin lẹ́ẹ̀fi kọ́ sẹ́mínà nìyẹn ọkàn dà sẹ́mínà lẹ́ẹ̀ fún ẹ. kò sí àǹfààní fún tọ́ gbọ́ yìí lómi ó jèrè ó jèrè torí pé kàjú àyàn ọ̀ fẹ́ràn dáadáa fún ọmọ nìkejì tí ò lọ fáwọn èèyàn tó bá délé padà eléyìí náà ìdẹ̀kí dáadáa ọmọ spain àwọn sọ harvard náà gbọdọ̀ láwọn ní tí wọ́n sí ni káwa náà sí ìyẹn bá mi ẹlẹ́ẹ̀kẹrin àbí ó ní àtẹ̀bílì ìjàwé mọ́ní àjò wọn sóbìrì mọ́ní àjò wọn sí òní. àwọn máa ń ta àwọn àtẹ̀bílì gbé tí sílànà wọn dáa wọ́n mọ̀ fún ọ̀gá tó ń béèrè tó bá yẹ́pọ̀ wá bẹ̀rẹ̀ látànà ọ̀yẹ́pọ̀ tí mọ̀ pé lànà wọn ti kíni kọ̀dá láì sí kàáyà láì sí kàáyé ó kọ wọn kàdá ni iṣẹ́ wọn ò ti kíni iṣẹ́ wọn ọ̀dá wọn gúdù ló kọ gan ṣùgbọ́n kọ̀dá níṣẹ́ ìlànà àwọn ìsìlànà Islam ìsìlànà àwọn sọ̀hábà nẹ́bẹ̀ rọ́bẹ̀ ọ̀làhàn àwọn ẹlẹ́gbẹ́nu ẹgbẹ́ kanu ẹnìkan bẹ lẹ́gbẹ̀ẹ́ wa láti bí seventeen years àti gbòógbòógbòókè gbọ́ bíi sí náà gbogbo ọmọ rẹ ti ya dáadáa ma lọ́wọ́ tán ó nìkan ló kù mẹ́rẹ̀ ó ní kàkà bẹ́ẹ̀ fún ọ̀yà púpọ̀ fún kàkà tó wọn bá ti kú lójú ọ̀nà nǹkan ìwọ̀n fún ọ̀yà kú mùsùlùmí lélẹ̀ Islam àwọn wọ́n wá sọ ní ìsìn rẹ̀ ní ìsìn ọlọ́run ń pa wọn mọ́ àwọn arúgbó ló àbí arúgbó ah, aaa mẹ́ta yẹn ọlọ́run yọ bàbá pa gbogbo bídíà rẹ̀ ọlọ́run bá gbé súnà ànábì ga ọlọ́run bá gbé súnà ànábì ga ọlọ́run bá gbé súnà ànábì ga ọlọ́run bá pa ní adébọlẹ́ kọ́ wá rẹ bídíà sílẹ̀ kan pátápátá an